ètò ìjọ òwúrọ̀ ń tẹ̀ síwájú báyìí àwọn àlejò mi wọ́n sì ti wà ń kalẹ̀ àwọn ní Ali Imam Ustaz Ismail Marizuk Agbeti àwọn ní coordinator fún Al Amanat Islamic Cooperative and Investment Society ẹ mà kú ojúmọ́ o. ẹ ṣe kó sọ àìkú dédé àsìkò iṣẹ́. àwa nìyẹn o àdúgbò olúwa náà olúwa sagbada dọ̀tun. àmì o bó o wá ní o bó o ní mọ̀tá o. àdúgbò fọlọ́hún ìmọ̀tá ìlú àlàáfíà nílùú mọ̀tá. àdúpẹ́ hmm, fúnra rẹ̀ gbogbo ìlú mọ̀tá wọ́n gbogbo wọn jà ń bí wọ́n ṣàbùrú ń bí wọ́n dààmú káàkiri ń bì kan ìlúmọ̀ta ọlọ́run ṣe lọ́nà nílùú fàyàbalẹ̀ púpọ̀ tó ṣe pé àwọn èèyàn ńláńlá ń bẹ ní mọ̀ta hmm. àwọn iléeṣẹ́ ńláńlá ṣe ń bẹ ní gbogbo àyíká bí tá à ń sọ yìí náà lẹ́nu bàtà ṣe wá bí náà àdúgbò fáwọn èèyàn ọ̀gbọ́n tó kù wa nílòkó lẹ́yìn odi ọlọ́mọ àdúgbò fún wọn hmm. ètò náà ó ń gbọ́dọ̀ gẹ́gẹ́ kọ́ ló máa jẹ́ kó lọ́lẹ̀ iléeṣẹ́ iná ò sì ní parẹ́ ẹ̀nà tẹ̀ ń tukọ̀ iléeṣẹ́ náà àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí àti gbogbo àwọn ẹlẹ́kẹ̀jẹ̀ka àwọn staffs hmm. gbogbo àwọn tí wọ́n jẹ́ contributors tí iléeṣẹ́ fi ń dàgbàsókè ẹnìkankan ọlọ́niba tí wọ́n jẹ́ àjọṣepọ̀ wa ọlọ́run jẹ́ kó dalẹ̀ àti jèrè tó pọ̀ mẹ́. àmín ẹ ṣé púpọ̀ ẹ ṣé mo mọ̀ pé ńgbà tẹ wá bí ọ̀sẹ̀ mélòó méjì sẹ́yìn a sọ̀rọ̀ nípa ẹ̀yìn tí ẹgbẹ́ yín cooperative society yín ẹ̀ tó ń ṣe àmọ́ mo tún wá gbádùn kankan bẹ̀ investment tún wà ń bẹ̀ ìyẹn ni pé okòwò tún ti wọnú ẹ̀ kì í ṣe pé bóyá pé èèyàn kankan da ẹgbẹ́ kan lẹ̀ lásán pé àwọn èèyàn lè jẹ àwọn àǹfààní à ń sọ̀rọ̀ nípa pé kéèyàn ẹ̀ ń fún yàn lọ́kadà ẹ̀ pé kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀pù fún yàn Eh, ẹnìkan ní bèrè bẹ́ẹ̀ máa ń fúnyàn níbi lexus jeep àbí prado. <laughs> Eh, àti máa ṣe yẹn olóòjà débẹ̀. ẹlòmíì ò fẹ́ fi ṣe káyàyà. olóòjà eh, débẹ̀. díẹ̀ díẹ̀ náà ni yẹ́bí ọ̀rọ̀ ọlọ́run bàdà ọ̀dùnmí láàmì ṣe tẹnu rojim hmm. bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin suma salatu wa salam ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa man sallaka maslakahu ila yawmiddin wabadi adúpẹ́ fún ọlọ́run àtọrọ ẹ̀kẹ́ àtìgẹ̀ fún karola muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run adédàánú ọlá rẹ̀ àánú àyíkọ́ náà lukuran bàdà ọdúnbẹ̀láhi mina shaitan rajim ọlọ́run wàtàrí kabu na tobacon and tobakin ọlọ́run for you shall assuredly move from one stage to another pé o tún sọ pé ìjọta bímọ kọ́ lọ́mọ rìn mm-hmm. bàbá bímọ yóò take time kó tó yẹ pé àwọn fún àwọn gbogbo oríkèéríkèé àríwá máa function. Mm -hmm àsìkò tó ju ọmú máa ṣiṣẹ́ ọwọ́ ni apá ni ẹsẹ̀ ni ó ti lásìkò ẹ kó tó pọ̀ mú máa rà so a room must not be beaten a day wẹ́rẹ́wẹ́rẹ́ ni ṣùgbọ́n lágbára ọlọ́ọ̀bí tẹ̀sán yẹn náà àdúrà ni á dé bẹ́ẹ̀ lágbára ọlọ́ọ̀bí tẹ̀sán yẹn náà mo tún fàṣìkò yẹn náà sọ fáwọn èèyàn náà tó ṣe pé àwọn ọlọ́wọ́ ọ̀rẹ́ ọlọ́wọ́ àánú hmm. tọ́lọ́wọ́n tọ́lọ́wọ́n blessed pé Quran chapter seventeen verse twenty-one sọ́tò lè ṣẹ̀rọ̀ ọlọ́run sọ fún àdàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní òǹdúró kéyìfà fadolna badokum ala bodin oníṣẹ́ ẹ̀wò nípa ọlọ́run dá ọlá àbí ara sọ pé ọlọ́run gbé apá kan ga ju apá kan lọ lọ́lá lówó lárísìkì oníwàlálà àkọrọ̀ akbaru darajatan wa akbaru tafdilan wọ́n tún tẹ gbọ́ngbà kíámọ̀ náà náà ọlá àtújọ àwọn lọ́nbẹ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ń gbé lọ́lá tọ́lọ̀ ń tẹ́ tó fún lówó àfi káfí ṣàánú ẹlòmíì náà so inú ìjọ eh, tá à ń ṣe yìí àwọn eh, tọ́lọ̀ ń kẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ọ̀sán ń bá a dòwò pọ̀ tó ṣe pé wọ́n wò pé ah, owó táwọn ní ọ̀pọ̀lọpọ̀ sí fixed deposit ìyá ń jẹ bí oúnjẹ oúnjẹ aládùúgbò hmm. nítorí kára àwọn ah, woodlums káàkiri miscreant káàkiri nìyẹn ṣùgbọ́n tẹ́yìn tẹ́ ní tẹ́bá ní tẹ́bá ṣàmì tí ò ní ẹ̀ tó náà tí ọ ní àwọn òjọ̀gbọ́n ní idleland is the devil workshop ojú tó bá dilẹ̀ ní oró ń sọ so nídìí ilé ọlọ́run àràn wa lọ́wọ́ mo tó bá ní kóun náà lé ó lè kún ṣé ká yáwó nìkan la gbé dání so you can partner with us láti empower àwọn èèyàn ó ní sìn wàá gba ládá anabi sallallahu alaihi wasallam onírè amọ̀mọ́fẹ́lẹ́ arid yàrá amọ̀kùnmọ́fẹ́sàmọ́ ó lọ àwọn ẹ̀dá tó lọ lé pẹ̀lú yín tí wọ́n tó yín tí wọ́n rí jẹ tí wọ́n rí mu tó yín ànábì ní ẹ ṣàánú wọn hmm. ẹ provide the means of livelihood fún wọn ẹ sì pa ànábì wa isa jesus alayhi salam hmm. nínú matthew chapter five verse seven one nine ó ní blessed are the merciful for he or she shall obtain mercy ó ní ìbùkún fẹ́ tí bá ń ṣàánú lọ́dọ̀ hmm. àwọn náà yóò ṣe kí ni o wọn ó rí àánú gbà ṣe lè ní àfilẹ̀ àfisílẹ̀kúnlẹ̀ pé àyè wà ẹ̀ẹ́n tó wọ́tọ̀ lọ́hún kẹ́ owó tó kó sí fixed deposit yẹn twenty million thirty million bìkan ọkọ̀ ọ̀la lè káàkiri káàkiri ẹ̀yìn ò function wọ́n padà gbàlẹ́ ìgbẹ̀yìn náà ni irú ẹ̀ náà nú ẹ̀ o lè ra kẹ̀kẹ́ fáwọn èèyàn ẹ̀ ń náwó tó ní yẹn náà o lè ra kẹ̀kẹ́ fáwọn èèyàn àwọn ẹlòmíì káàbù tí wọ́n máa fi ṣe ẹ́ kó máa fi ṣe taxi rẹ wọ́n máa fi ṣe káàbù tó máa jó bíi taxi rẹ fà wọ́n fẹ́ràn ọ̀kadà fáwọn èèyàn ni wà á gbalada owó touch life àwọn èèyàn positively o empower wọn hmm. ìgbésí ayé tẹ náà atún arísìkí aṣèkí ni atún lékún sí. ṣé a lè sọ pé ní society yín pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lè bá yín dòwò pa. a nídìí wọn torí pé sẹ́yìn lẹ́nu wọ́n ń bọ́ fẹ́ǹsì rìkọ́sì àwọn èèyàn di ju dìmẹ́ntì wà lọ́wọ́ wa lọ. ó ti ju dẹ́n. ó dà jẹ́ kí n béèrè ṣé èèyàn lè wà bá yín pé bóyá bíi wọ́n fún ní bíi LPO nílé mm-hmm. iṣẹ́ tí wọ́n sọ pé ó dà o pé lọ ṣiṣẹ́ yìí LPO rèé o ṣáà pé LPO bí ìgbà tẹ́ pé wọ́n ti fún yàn lówó náà ni àmọ́ kò mm-hmm. tí ì dówó àmọ́ garanti wà pé tó bá ṣiṣẹ́ tó dìdú bá kẹ́ni ọ̀rá bá yín pé ẹ́pì òré o ṣe lè fún mi lówó. ẹ a ti ṣerú ẹ rí ohun tó máa sábà ń pọ̀ jù ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá ọkọ̀ ojú ẹ̀sìn láwọn ìjọba nígbà mi tó máa sábà pọ̀ jù ìjákulẹ̀ máa ń pọ̀ ń bẹ̀. ẹrù pa wọn pọ̀ ń bẹ̀. ìjákulẹ̀ tẹ̀ kó sì ń gbàtà bá kó owó owó la máa kó fún wọn yẹn mo kàn lọ fẹ́ sekú ti bí contract yẹn tó bá ṣiṣẹ́ tán tí wọn ò dáwó padà fún ṣàpẹ́ni tó lówó wàhálà ti dé nìyẹn sọ̀rọ̀ láti ṣerú ẹ̀ jẹ́ kò jẹ́ ká ọlọ́run ọlọ́run ọlọ́run ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ràn yín lọ́wọ́ ó dà n tá à ń sọ fún ẹ̀yin ará ilé ẹ̀yin lòmíì wò wá báyìí ó wáṣẹ́ títí kò rí àbí tó dẹ̀ wò pé ládùúgbò wa yìí náà ká má kàn máa jókòó lé ká má máa sùn wípé káà náà máa ṣe instrumental náà ni wọ́n máa san pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run bọ́ọ̀ bá sì ti sanwó tán ó di tiwọn ó di tiẹ̀ ní ó di tiwọn eh, ẹ rí i pé àǹfààní ńlá ni kì í ṣe pé bóyá ẹ kàn máa sin gbà eléyìí kúrò ní pé èèyàn ń sin gbà àbí òkè ìyẹn bẹ́ẹ̀ ká tẹ̀síwájú nígbà tẹ wá ní bí ọ̀rọ̀ ọjọ́ bíi mélòó kan sẹ́yìn a sọ̀rọ̀ nípa ilẹ̀ tẹ níní mọ̀ta ẹ̀ ń sọ pé two hundred and fifty thousand naira ṣé ó sì rí bẹ́ẹ̀ àbó ti wọ́n sí. kò tí ì wọ́n sí pẹ̀lú àánú ọlọ́run àwọn ti jẹ́ pé níwòye ìjọ sátidé tó lọ hmm. àwọn èèyàn lè jẹ́rìí sí ẹ̀rẹ́ mìíràn subsequent program wọ́n máa fi wọ́n wá èrò tí ń ṣe díẹ̀ ẹ so à ń sọ fáwọn náà pápá gan àwọn ẹlẹgbẹjẹgbẹ mm. àwọn corporate organizations àwọn iléeṣẹ́ ńláńlá mm. ẹ a lè rẹ ẹkọ ifun ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńláńlá láwọn cooperative organizations ẹ wá dalẹ̀ ẹ dalẹ̀ ọjọ́ ọ̀la ilẹ̀ máa appreciate ni kì í máa depreciate. àwọn company àwọn company ayé wà ẹ fẹ́ dalẹ̀ iṣẹ́ lẹ̀ pápá ẹ fẹ́ gbin nǹkan ẹ mm. fẹ́ dáko rọ̀ gbígbó àgbẹ̀ àǹsọ̀ ìjọba wa tàná tó kú ọ̀rọ̀ Fáṣọlá wọn dá iléeṣẹ́ ńlẹ̀ tó ti ń fún wàrà màlúù mm-hmm. nítòsí bẹ́ẹ̀ náà àwọn àwọn nǹkan mèremère wọ́n tó ti ṣe síbẹ̀ rẹpẹtẹ sàánù àlèwà dá iléeṣẹ́ ńlẹ̀ síbẹ̀ tí ó wúlò fáwọn èèyàn ẹ pé àwọn ẹ̀ tó bá ti ń dá irú tá à ń gbé sókè òkun yẹn nísìnyí káfíńtà iléeṣẹ́ ńlẹ̀ síbí àwọn èèyàn ó ṣiṣẹ́ ńbẹ̀ hmm. lọ́rọ̀ fáwọn èèyàn sọ à ń pè yín iléeṣẹ́ ńláńlá náà kí wá darapọ̀ wọn kí ẹ bá wa dòpọ̀ ẹ wá bá wa ralẹ̀ hmm. ìtẹ́ bá bá wa ralẹ̀ nísìnyí àárò ṣàǹfààní fáwọn èèyàn ẹni bá ra kẹ̀kẹ́ àárò ra kẹ̀kẹ́ fún ẹni bá ra mọ́tò tó fi iṣẹ́ àárò ra mọ́tò fún ẹni tí ó fẹ́ ẹsẹ̀ kùtì kọ́ńtàtì rẹ̀ àárò owó fún ìlú yẹn tún bá rọrùn láwọn ìlú òkèrè àwọn ìjọba nípa tó ń kó tó bá dún ẹgbẹ́ tó bá ń ṣerú àǹfààní báyìí ìjọba máa nípa tí ó máa kó láti ràn yàn lọ́wọ́ kó lè jẹ́ kíbi iṣẹ́ ayé àwọn èèyàn rọrùn so ní kúkúrú nímọ̀ta ilẹ̀ ilẹ̀ nímọ̀ta four fifty five hundred thousand ní plot a máa ń ṣe promo mm-hmm. wọ́n sọ fún wa ń jò ní mad out ẹ e, e, e, Quran chapter two verse one ọlọ́ni alẹ́ dínà yúkmi núnà bìlò gọ́ìbì wàyùkì múnà sọ̀láàt wàmí mọ̀rọ̀dàkì náà yùfikún wọ́n làwọn tó gbàgbọ́ nínú tó pamọ́ àárọ̀rùn la fi gbà gbọ́ àbánabí wọn ni ọba ní ìbáṣepá ikú láyé àbàbá muhammadu àbàbá hmm. muhammadu àwọn ni ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì hmm. àwọn ò bá kàn láyé mọ́ hmm. tàwórẹ́ta fún musa òhìyẹn mose ìjìlá fún isa ìyẹn jésù sàbúrátù dáhùdá ìyẹn dávidi alukurani fún ṣẹ́ńlá anabi muhammad àwọn ya àbáwọn láyé a sì gba ẹmísìrì wọn a gba doctrine wọn a gbà gbọ́ ṣùgbọ́n náà ìgbàgbọ́ yìí ni fẹ́ wá lò tó bá bá wa lọ àwọn iṣẹ́ mu ńlẹ̀ àmọ́ pẹ̀lú ògbólódò ọlọ́run òyìn ó fowó sọ̀dọ̀ wa kó pàdánù móralẹ̀ mi ò nígbà kò sí mbẹ̀. kò sí mbẹ̀ kò sí mbẹ̀ ustaz eh, Ismail Marzouk àgbétì ẹ ṣe púpọ̀ àdánù dúró díẹ̀ àdánù dúró díẹ̀ àmọ́ tá a ti ń mẹ́nubà látàárọ̀ a sọ̀rọ̀ nípa cooperative wọn a dẹ̀ sọ̀rọ̀ nípa pé èèyàn lè wá síbẹ̀ tẹ́ pé yóò gbé kẹ̀kẹ́ wá wọ́n fún kẹ̀kẹ́ àbí kí wọn fún lówó kó ọ̀kadà tẹ́ pé òun náà máa ṣe yóò sì máa sanwó instrumental nígbò bá sì sanwó tán yóò di tiẹ̀ náà ni àwọn bó ti ń ṣe báyìí òun náà ti lọ́rọ̀ ajé kan yóò fi bọ́yàwó yóò fi bọ́mọ yóò rọmọ ní sùkúù ajẹ́pẹ́ a máa gbé ìgbé ayé àlàáfíà òun ni o àmọ́ yàtọ̀ sí yẹn náà bó ti ń ṣe yẹn náà o tún lè tó wá bọ́ sí ìpele wípé kí wọn náà wàá ra lẹ̀ ilẹ̀ yìí náà san díẹ̀ díẹ̀ náà ni àbí. bẹ́ẹ̀ni sà san díẹ̀ díẹ̀ ni o. àìjẹ́ ká dánu dó díẹ̀ ńgbà bá padà dé a tẹ̀síwájú lórí ìta mẹ́nu léyìí àmọ́ ń tá a fẹ́ dánu dó dé ni pé mo fẹ́ kẹ́ ká lọ wo nìkan tí ó wáyé láàrin àwọn ẹbí méjì kan ẹbí alhaji abdulrasaq ọlárìnwájú àti sheikh al, uh, hum, uh, ahmad rufai salati ashraf oyeniyi ashiru oyewuse ti tàwọn ọmọ tí wọ́n ṣe láìpẹ́ yìí ọmọtókẹ́ àti ọláìtàn. Walk on down, join together, let no man put us on oh, down.

ọṣọ láti fún ní kinní ti bí yẹn láti ohun tá gbé sílẹ̀ lọ́mọ ẹ̀rọ ń gbé orúkọ tá a bá sọmọ lọ́mọ ajẹ́ tí yóò bímọ àbímọ gbogbo wa la ṣe máa gbọ́mọ jó orúkọ mi ni omidan oyewusi kausera tolati a bẹ̀rẹ̀ ní january ten year two thousand and thirteen so ọjọ́ náà ọjọ́ ńlá ni a dẹ̀ pàdé ní tajud ní ọjọ́ yẹn so inú mi dùn ṣá. kí ni nǹkan tí ẹ lè sọ fún wa níwọ̀nba nípa olólùfẹ́ tí ẹ fẹ́. olólùfẹ́ mi jẹ́ olólùfẹ́ mi jẹ́ ẹni tí ẹ pé ó ṣe fọkàn tán tó dẹ̀ jẹ́ olùsìn lọ́hùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́hun irú ọkọ tọ́lọ̀ ń fún mi. ẹ bá a ṣàdúrà fún wọn ní ṣókè. ọlọ́run àdébà máa ràn wọ́n lọ́wọ́ gbogbo tó bá ń dáwọ́ lé a máa yọrí sí rere wọn dẹ̀ ní ṣìrìn ibi tó bá ń tẹ̀sẹ̀ bọ̀ báyìí a máa yọrí sí rere kọ́ bá ti ń dáwọ́ lé wọn báyìí a máa yọrí sí rere ọlọ́run àfa wa lọ́dọ̀ ọlọ́run. orúkọ mi ni alfa habibullahi ashir salati ọmọ nakib wa ọjọ́ náà jẹ́ ọjọ́ tí inú mi dùn púpọ̀ jù tí mo sì rí ọjọ́ náà ní àkọọ́lẹ̀ rere nínú ìgbésí ayé mi. Mm -hmm ní January ten two thousand and thirteen tí Ọlọ́run ní kí èmi pẹ̀lú ìyàwó mi ká pàdé látìgbà náà kò dẹ̀ fara ni mí gbogbo ohun tí mo bá bá a sọ ní gbọ́ sí mi lẹ́nu mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run irú ìyàwó tọ́lọ́run fún mi tó sì dùn máa fà mí nínú inú mi dùn púpọ̀. bó o wá nínú ṣe dùn sí lọ́jọ́ yìí ni. inú mi dùn púpọ̀ nítorí wípé ìlérí kò tó ohun tí Ọlọ́run bá múṣẹ fún yàn mo tọrọ lọ́dọ̀ ọlọ́run pé mo fẹ́ ṣèyàwó láyé ọlọ́run dẹ̀ bá mi ṣe ní àlùbáríkà àfa mi lọ́dọ̀ ọlọ́run maulana nakibul ashraf salati mo dúpẹ́ inú mi sì dùn púpọ̀ mo sì dúpẹ́ fún gbogbo ẹni tó wá bí lónìí pé ọjọ́ rẹ báyìí lọ́lọ́run ó jẹ́ ká fi gbà á ìyàwó tí wọ́n sì wá fún lónìí ọlọ́run ò ní jẹ́ kó túká láéláé inú mi dùn púpọ̀. ó yá ní ṣókí ẹ bá wa ṣe àdúrà fún ìyàwó yín. ìyàwó mi omidan kausar ọmọtókẹ́ ọlọ́run kó bá mi fún ní àlùbáríkà ìwà tóbìnrin máa wù nílé ọkọ tí fi máa bímọ àlùbáríkà ọlọ́run kó bá ń fún lálùbáríkà fáàmì lọ́dọ̀ ọlọ́run sheikhu salati sheikhu radiyallahu ta'ala anhu àmín. àyọ̀bá lẹ́nu wa wọ́n ní wọ́n ní kẹ́hìn yan wájú bàbá rẹ̀ kí bọ́lá ṣẹlá fọ́ ni. bí bàbá jẹ́ bíbù tó bá wúlò kókó kó wò lónìí. ẹ̀rí àgbà bàbá wa bíbù ádámù àlórí. àdámọ́lá bàbá wa bíbù ọlọ́ọ̀tọ́ tẹ̀yìn náà. rahmatulah bilhami walhadam gbogbo kan náà fi síbẹ̀ ọlọ́run ní yọ kú ah. ẹ dákun ẹ gbé sẹ́yìn fèsì ẹ̀kẹ́ gbé ẹ dákun ẹ gbé wọlé ẹ ṣó ẹ ṣó ẹ ṣó ẹ ṣó ẹ yọ wọlé wọn ẹ̀hán ẹ̀hán kiri ẹ̀hán fọ̀ọ́ ẹ̀hán èyí tó bá jẹ́ gbàdájọ́ pátá rẹ̀ tó bá jẹ́ àkà sẹ́mẹ̀ tàmílíà ẹ̀ẹ́dífà bàbá rẹ̀ káṣà ẹ̀ẹ́dífà ẹ̀ẹ́dífà ẹ̀ẹ́dífà sallallahu alaihi wa báyìí. ẹni tí yóò bá ìrìn àròkọ́ yàrá mọ̀ ọ́ wọ́n ṣe ìdáná ìwọ àtọkàṣe àwọn ṣe. gbogbo èyí tá a ṣe àṣẹ ní tìgbà lọ́dẹ ni báyé ti ṣe é ni. wọ́n á gbàgbé ẹ̀kọ́ táwọn bàbá ti kọ́ láti lé pé bó bá délé àfa ọ̀kẹ́ ṣoṣo tó yẹ kó ṣe lẹ́yìn pé kò ní sùúrù. àfa yìí kò ní sùúrù dáadáa. ọmọ ẹ̀ Oh, of sùúrù olùkọ́ yìí náà sọ fún ọ ní á ní sùúrù ọmọ sọ pé ní you wà sí níta máa sọ báwọn olùlà á sì nílẹ̀ òní sùúrù ṣe sùúrù láwọn àtàkì sáájú lọ àwọn tó sáájú ọdún àwọn olùsọ pé ṣe sùúrù náà ṣe sùúrù bẹ́ẹ̀ ni. ṣé gbogbo wa rí owó yìí ọ̀nà àbíkú fẹ́ fi fún ọ̀sán àmì sàrà ìjókòó lẹ́tọ̀ọ́ sí i látẹ̀mí lọ́dún àti fún tó ta lọ́wọ́ ẹ̀. olùkúwàláàrẹ̀ ó ti di ọ̀rọ̀ ẹ̀ pé wọ́n ní béèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀wà ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní béèrè ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ìyá rẹ̀ mọ́ àti bàbá rẹ̀ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ọ̀sùnmí ó tún ẹ̀rọ rà. Adapta mi ni wọ́n máa ń rí yára. واتقوا الله الذي تساءلون به آمين وكان عليكم رقيبا والحمد لله الذي خلق من الماء بشرا وجعله نسبا وصيرا وكان ربك قديرا الحمد لله الذي ولا نكاح وحرم الزنا ولا نكاح الا بمحرم وولي وصداق وشهود ẹ falẹ lọ́wọ́ ni ẹ ti bá gbà àbí mo ní ìfọ. Orísun orúkọ ní máa roni orísun ìpìlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo tó bá dẹ̀ wà láyé tí ò bá nípìlẹ̀ kò lè láṣeyọrí orísun ó jẹ́ iléeṣẹ́ kan tí gbogbo ẹni tí máa wo amóhùnmáwòrán máa gbádùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ olówó iyebíye tí a sì rí pé ìranù tí ó báyé jẹ́ a kì í sábà rí lórí amóhùnmáwòrán wọn orúkọ tí wọ́n wá sọ Orísun ó orúkọ tí ń rò ó gẹ́gẹ́ bíi pé gbogbo ẹni bá fẹ́ láṣeyọrí orúkọ rẹ̀ ní ká kọ́kọ́ wò tí orúkọ èèyàn bá ti da ẹ gbàgbé ń bi pé ó lè láṣeyọrí àmọ́ orúkọ tó da ni gbogbo ohun tí ń jẹ́ orí ayé àtàlìkíámọ̀ yóò máa sun ní orísun àti gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ lórísun àti gbogbo àwa tá nífẹ̀ẹ́ orísun àti gbogbo ẹni tó bá ń wo amóhùnmáwòrán orísun. Abibulai ọmọ Nakib ó jẹ́ ọmọ dáadáa sí wa nínú ilé ó dẹ̀ jẹ́ ọmọ dáadáa sí bàbá wa Nàkíbù Ashraf tèmi ó jẹ́ ọmọ tó ṣe fọkàn tán tó dúró ti àfa rẹ̀ dáadáa tó jẹ́ pé ọmọ tó ṣe fẹ̀yìntì ni. Thank يجيز كل الكفار وعد الله الذين امنوا وعملوا الصالحات منهم مغفره واجر ọlọ́run bá amúládá sàlátù bá nàbì ìyàwó tá a fẹ́ tá a wá ṣe ìyá ọlọ́run mọ́sáfà lùbáríkà sí ọlọ́run kó ṣe wọ́n lọ́kọ́ gbọ́ àyàgbó ọlọ́run kò ṣe wọ́n lọ́rẹ̀ẹ́ ara wọn ọlọ́run jẹ́ kí wọ́n gbó lọ́wọ́ ara wọn o lálùkùránì ọlọ́run jẹ́ kán ṣerú ẹ̀ fọmọ gbogbo àwọn tá a wá ṣe náà àwọn náà tá a fẹ́ ṣerú ẹ̀ ọlọ́run pọ́n sàjà ṣe ọlọ́run jẹ́ kó fẹ̀mí wálẹ̀ ká lè ṣe tiwa náà ìta àti ṣe ọlọ́run mọ́ bàjẹ́ tá a ṣe yìí náà ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run ọlọ́run àwọn àfa ọlọ́run kan bá ọmọkùnrin kan bá obìnrin kan bí ìbejì kan bí ìbejì aláàlùkùránì. èmi náà ni bàbá ìyàwó kò sí wá fọlọ́run kọ́lọ́run fẹ̀mí wálẹ̀ ẹlọ́run kó mú lára rẹ̀ bá bàbá wa àti gbàwọn ẹbí mi tí wọ́n ṣe bàbá ọkọ ìyàwó kalẹ̀ tí wọ́n rí i pé èmi yẹ ọ̀dọ̀ mi láti kó oríire wá mi láti wá jókòó ṣe tìyàwó yìí tó ọdún pẹ́ fọlọ́run.